ọkà sí ìyẹn ọ̀tọ́lúwà ọkà lọ sí nǹkan jíjẹ wà á lọ. àbúkásọ yìí pé lànàṣì wà látọ̀ àmì wà kéde kó lè gbogbo sí méjèèjì sí ámìlì kan náà ó ní kan lórí rẹ̀ rà ó jẹ̀jọ́ wá sọ̀rọ̀ ọdún náà àbá ẹgbẹ́ sábà ẹgbẹ́ sábà ẹgbẹ́ sábà ń jẹ àti ẹ̀jẹ̀ pọ̀tẹ́ àjẹbára ń sáyẹ̀ àbájẹ́ tí wọ́n jẹun àsọpẹ́ ìtọ́lọ́wọ́ bá fún láǹfààní rẹ̀ wọ́n jẹ́ o láláńtà ẹ̀jẹ̀ but ìtọ́lọ́wọ́ bá fún ọ mọ́ yí ẹ̀ ìjọpọ̀ tó gbẹ̀lọ́ tó gbé tí wọ́n pè ní carbohydrate wọ́n pé kò jẹ́ ráìsì láàárọ̀ òmùgà rí lọ́sàn-án ó jẹ bàlálẹ́ àbí ó jẹ sẹ̀múlálẹ́ tàbí carbohydrate náà gbogbo ẹ̀ nípa fọ́ọ̀mù ẹ̀jẹ̀ ìdí wọ́n jẹun ẹlòmíì ó wà òní oní nǹkan tí ó jẹ láàárọ̀ tó bá ṣe èsì ní jọ́sẹ̀ lọ́sẹ̀ búrẹ́dì àtomi kò lágbẹ̀rẹ̀ ìlànà olùdókòwò ìgbà tó ọ̀sán pé lánàá sọ̀rọ̀ àtàwọn àmìwá àhìn ìyàwó tí wọ́n sọ fọ́kọ̀ rẹ pé o lè ṣe sùn lórí ìrìn oúnjẹ kan tọ́nà ọba sọ fún àwọn màmí sọ pé lánàá sọ̀rọ̀ àlàkọ̀ àmìwá wọ́n ní àwọn ọgbọ́n àmì kò ní àlè faradà ó jẹ́ pé ìran oúnjẹ kan nà hàn àwọn ọba aláṣọ àwọn ọba ní àwọn àmì sọ́yìn ní fájọ ó aláàmì ìjàfá ìhè fájọ ìlànà ọba agbọ̀nlẹ̀ ìfúnnà àwọn àmì sọ́yìn kẹ́lú wọ́n lọ́sọ̀ọ́sọ̀ fájọ ìlànà ọba wọ́n ní báwa sọ ọlọ́run ọba rẹ̀ àgọ́ ni fàdé ọ̀dánà rọ́bà ṣàgbé àwọn ẹ̀dá máa ṣe lọ́gà ẹ̀jẹ̀ máa bẹ́sẹ̀ sọ bẹ́sẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ̀ bá yín ọlọ́wọ́ bá bẹ́sẹ̀ bẹ́ẹ̀ lọ́kọ̀ bá yín ti gbọ́ mi ò rí láàyè kò sí yóò ẹ̀ mọ jẹun bẹ̀rẹ̀ jẹun ìyàwó sọ wọ́pẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá yín tọ́lọ́wọ́ bá tiẹ̀ àgọ́ ni àwọn afárí méjì ni wọ́n lè sọ tí ò ní bọ́ sípò àgọ́ alákọ̀ọ́kọ́ tó bá sọ yín pé báwa bẹ ọlọ́run tí wọ́n ṣe ìdáfà rẹ̀ àbí wọ́n sọ pé fọ́dùrù lẹ́nu rabbana tó máa ní bá wọn bẹ olúwa wa ṣùgbọ́n àwọn àmàlà sọ yìí tó kí wọ́n gọ̀ ẹni tó sọ bẹ́ẹ̀ náà ní sọ́tù máríà yìí pé fọ́dùrù anta wa rabbuka ọkọ̀ ìnà àárúnà àǹtà àbádá ọ̀rọ̀ ìwọ àtọ́lọ́wọ́ bá rẹ̀ so àwọn fáwọn ní ìwà àbọ̀ olùtàwọn àwọn ọmọ ìbàdàn sọ èyí olùtọ́ wù mí báyìí wọ́n ní fásitì ọ̀rọ̀ láti ọ̀rọ̀ pẹ́ wọ́n ní bá abẹ́ ọlọ́run ọba rẹ̀ o yóò kúrò jù lẹ́nà mímọ́ tún bì tó àrùn kó mú jáde fún wa àwọn nǹkan tí máa ń jẹ́ àwọn nǹkan oko tí máa ń jáde láti inú rẹ̀ wọ́n wá fọ àwọn nǹkan tí wọ́n fẹ́ ìkẹyàn sọ pé bí mi tẹ̀sí wà ní ìsìn mo fẹ́ ṣe tábìtì oúnjẹ yìí iṣu àtẹ̀yìn láàárọ̀ kí ni wà bẹ́ẹ̀ lọ́sẹ̀ sàládà àti kí náà wọ́n tó bá dalẹ̀ kìdíkà chips àti kìdíkà pẹ̀lú vitamin ó sì pé àwọn fẹ́ varieties nítorí àwọn bá ṣe fi àlùmọ́nì wà sálọ̀ àyẹ̀ nínú oúnjẹ tó dùn òní bákan nínú oúnjẹ tó sára láǹfààní jù oní ṣùgbọ́n tó ní pé àwọn bàbá ìsọ̀rọ̀ ìkùn ẹsẹ̀ ìwọ́n tó rẹ̀ ẹ̀sìn tẹ̀lẹ̀ ní nàìjíríà oúnjẹ olókọ́wọ́ ìlú oúnjẹ ológbàdúrà jù gbogbo olóòjẹ́ oríṣiríṣi ara oúnjẹ olú ìrẹsì náà ẹlòmíì nínú ilé wọn wọn ní ìrẹsì jẹ láàrin ọ̀sẹ̀ kan torí pé ó wà expensive ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ẹ̀mí fẹ̀sẹ̀ wà àbẹ́ ẹ̀kọ́ ni nínú oúnjẹ tó wọ́n lọ́wọ́ lọ́wọ́ báyìí tó wọ́n ju ráìsì lọ ẹ̀wà sọlá sọ àwọn ọ̀tá ní tó bá ṣe fún yẹn ẹ̀mọ̀ yẹ ẹ̀mọ̀ dúpẹ́ kọ́lọ́ wọn bá kó wá máa béèrè ìgbàlá yẹn wọ́n ní fọ́ọ̀tù wùlẹ̀ ní ọ̀rọ̀pá àdúgbò àgbọ̀nú ọ̀wù bẹ̀ wọ́n ní bá bí ọlọ́run ọba rẹ yóò kúrò jùlọ lẹ́yìn mímọ̀ tó gbẹ̀tọ̀ àwọn ó mú jáde fún wa àwọn nǹkan sí ti jáde láti inú rẹ̀ mímbà kò rí ha wà kì fà ìhá wà fún mi ha wà á dà sí ha wọ́n ní àwọn tá a mú tí wọ́n jáde láti inú rẹ̀ mí yẹ ọ́fíìsì bàyánù ọ́fíìsì kí ni ọ́fíìsì ẹ́ bàyánù yà mí yẹ ọ́fíìsì bàyánù yàní bàyánù àwọn ẹ̀tí jáde láti wọlé ìmọ̀ tó fi lọ́wọ́ ní nǹkan tí tẹ́lẹ̀ láti wọlé ní bàkúrẹ́ ha kí ni wọ́n pè ní bàkúrẹ́ àwọn afá sọ wípé ó náà ní àwọn ewu tó ń jáde àbí àwọn ewé ó ṣe é jẹ ó ṣe é lò bí àgbo ó ṣe é sílẹ̀ bàkúrẹ́ jákòó ẹjọ́ bàkúrẹ́. بضم الباء المصدر الصحيح الذي حديث igi nàbà ewé tí ò dẹ́gbẹ̀ẹ́ onáfẹ́ ní bàkà gbogbo rẹ̀ ewé tó dábìí orílẹ̀ tá a lè jẹ tó dàbí apps àbí àwọn ẹgbẹ́ ọlọ́pàá wọn pẹ̀lú grace ẹ́ bí vegetable ń bẹ lára àwọn tó ń pè bẹ́ àwọn ọmọ ìyá wọn wọ́n kì í sá ìhà wọ́n lákẹ́ náà ní kọ́lọ́mù tó kọ́ jáde fún wa nínú kìtà àwọn máa ń pè ní kìyàmù asùgbà òun bákan náà kọ́nà ọkọ̀ ọkọ̀ jáde fún wa fúnmù bìmánà àfúnmù fúnmù bìmánà àfúnmù kí lá bá ń pè ní fúnmù òun náà ni ìran àlùbọ́sà hmm? ẹ̀rọ bá mọ̀ sọ pé àpọ̀ fún táwọn àmì sọ̀rọ̀ láwọn ààrẹ ọ̀sánlá bàbá débi ìdájọ́ ọgbà pẹ́tà ní sọ̀rọ̀ ìfowó náà àṣàlàyé tó tó tó pẹ̀lú àtúrò òun náà ní àlùbọ́sà ilẹ̀ wàmẹ́lá wàhádàsì àlàhádàsì àwọn olùbọ́sà yìí pé ẹ̀wà pupa kékeré mẹ́kẹ̀ẹ́ sí ẹ̀wà nípìnlẹ̀ bọ̀tí tó jọ ọ̀rọ̀ Yorùbá láti ìlú ọ̀rọ̀ àwọn ilé ìfowópamọ́ ní lentils but lọ́dọ̀ yorùbá ń tọ́jú ẹ̀wà pupa kékeré ẹ̀wà kékeré tó jẹ́ aláàbò bàbá wà bá sọ ní ha àdìbọ́sà tá a ṣe nílé ìdáná ó jẹ́ pé tó ní súnmù yẹn a lè àwọn onímọ̀ fún ọmọ ọmọ ọ̀tà ara wọ́n ní a lè gbé sípò gálí ẹ̀rọ gálí àwọn nǹkan bá máa bẹ̀rẹ̀ máa ń wò táwọn bàbá ìsìnkú tí wọ́n dápọ̀ wọ́n ní kọ́lọ̀kọ̀ ọba tó ń dájú fáwọn ní pàkòlẹ̀ á nínú àwọn ewé onírànran kọmọdáta ti lọlẹ̀ bákan náà ọ̀kẹ́fà ìhà báyìí kí wọ́n fẹ́ jẹ àwọn kùkúmbà tọ́jọ tọ́jọ bàtí ìsìnkú kéékèèké wà fún ìhà àwọn fẹ́ ìtẹ́kọ́ jọ gálíkì fún wàá dàsí à àwọn fẹ́ ìtẹ́kọ́ tó jọ ẹ̀wà ó sún mẹ́wà bàbá sọlẹ̀ á àwọn sì fẹ́ àlùbọ́sà jẹ́mọ́ nínú làákàrí wa gbogbo tí wọ́n dápọ̀ èwo ló lè dùn tó máa ń nà wà sálọ kò sí ṣùgbọ́n pẹ̀lú ìsọ̀rí ìṣesí wọn sáà ní wípé kí wọ́n máa tàwọn àtọ́jú ọlọ́dàánù kí wọ́n má nítẹ̀ lọ́rùn ẹ̀rì fẹ́ lómi lẹ́gbọ́n ṣe rí ẹ má fún nígbà kò nítẹ̀ lọ́rùn yóò tún máa dàgbà àwọn ìtọ́lé ó lè lẹ́gbẹ̀ẹ́ tó ń mẹ́gbẹ̀ àwọn yẹn ó lè má dà ó ojú kòkòrò wọn ń polówó rẹ̀ wọ́n sọ fún àtúntì Musa alisalatu wasalam báyìí wípé kó bá wọn ṣe kí ni o kó bá wọn bẹ ọlọ́run ọba rẹ̀ kọ́lọ́wọ́ ọba jẹ́ kí àwọn oríṣiríṣi irúgbìn ó ṣe kí ni o jáde lọ́wọ́ káwọn ọmọ jẹ́ oúnjẹ fífú àwọn kí ni àlọ́bí musa sọ náà. ọ̀rẹ́ àlẹ́ sábẹ́ di mẹ́ta ìwà àrẹ́nà ìlẹ́bí wà ọ̀yẹ́. ẹ gbọ́ dábì musa sọ ṣe ẹ̀mí pàtàkì tó bá wọn bẹ lọ́wọ́ omi ó kí ló bá wọn ṣe bá wọn bẹ lọ́wọ́ àwọn onímọ̀ tẹ̀sílẹ̀ wọn ní eléyìí kò bá wọn bẹ lọ́wọ́ lára ó ní àá àtẹ̀sọ̀tún lẹ́ni ìwà alẹ́ ní lẹ́ni ìwà fẹ́yìn irú wa wọlé lẹ́yìn ẹ máa fi nǹkan kékeré ẹ fi máa jìnnà tó dáa jù ní tí ò lásùn sí ní tó dáa ẹ máa fi lẹ ẹ máa wá ṣe gbọ́dá fún ẹ máa wá ṣe kí ni o ẹ máa wá fi sọ pé ẹ dáadáa ẹ̀yìn tí ò dáa pàrọ̀pàrọ̀ rẹ̀ lẹ́fẹ́ ọ̀lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ lọ́gà á wo àwọn ẹgbẹ́ rẹ̀ sẹ́kọ̀ọ́ wọ́n sẹ́ ẹ lè fi lọ́dí ẹgbẹ́ náà fi jìrọ nǹkan tó dà ẹ̀sìn ọlọ́run ọba ìlú gbà gbogbo kẹfẹ́ wá wò pé ah, ẹ bá ṣe ìdáhùn tá ah, ló gan ọlọ́run bí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ti ní owó gan owó ló bẹ́ẹ̀ ẹ̀rí bí mo sọ pé tí ẹ bá ṣe nìkan ọmọ tó wọ̀ bá wà ọmọ tó bẹ́ẹ̀ wà ọmọ ẹgbẹ́ rẹ̀ wò tẹ̀sítẹ̀bírí lẹ́lẹ́dí wà ádùnẹ́ ìlẹ́dí wà ṣẹfẹ́ máa fi àtàkùrú lẹ́lẹ́dí wà ádùnẹ́ bá lẹ́lẹ́ náà láti rẹ̀ bí wà léyí sí tó jẹ pẹ́rẹ́ ẹgbẹ́ bí máa jì lọ èyí tó jù orí ẹ̀sìn ọlọ́ọ̀ba ní orí tẹ̀lé àwọn ànábì ọlọ́ọ̀ba òun ní orí tó tóbi jùlọ ó sọ tó tún kó bẹ́ẹ̀ bá ní tí ó sùn dọ̀là àyà àdúyá wà láàárọ̀tù ló dé ìfẹ́ ṣe aláàbí ọmọ nípa fifty thousand lóṣù àti kọ́ ọmọ ṣe aláàbí lóṣù ó ní àbá àga rẹ̀ sọ yìí tí lọ́rẹ́ ta ọ̀rẹ́ gbẹ̀gbẹ̀ tí táwọn ọ̀rẹ́ yóò má lé jẹ àtẹ̀sítẹ̀bìrì lẹ́lẹ́dẹ̀ wà á ní náà tẹ́lẹ̀ ẹ fẹ́ fi máa jìrọ gbogbo ìgbà ẹ̀yẹ bá ti kọ́ ọ̀bá ṣe ẹ̀rí mẹ́ ọ̀dẹ́gbẹ̀rún ìgbàwó nígbà ọ̀bá ṣe fún ọ̀dọ̀dẹ́ kọ́ tó dúpẹ́ ìtàn tó mọ lórí tó mọ jẹ́ àwọn ọba tí a tún wọn sàn sàn sàn ó sọ fún àgbàdo sọ̀rọ̀ yìí pé àtàṣàdúró lẹ́dí wà á nílẹ̀ ìlẹ́dí wà á sí ẹ fi nǹkan yẹpẹrẹ ẹ fẹ́ fi dírọ̀ nǹkan tó dáa ọmọ ọba sọ fún mi kí ló wá sọ fún ọ yàní hádà aláyàtà jùlọ dùá ẹ̀kọ́ mẹ́mẹ́ ẹ̀ fún gbogbo ẹni tó jẹ́ ẹni ọlọ́run àbí ẹni táwọn èèyàn ń ro dáadáa kan kéésì gbogbo bàtà òyìnbó bá dúkẹ́ báwọn ọbẹ̀ náà lẹ́ẹ̀bà wọn kéésì gbogbo àlọ́ lọ́mọ tẹ́wọ́n sọ́nà náà ẹlòmíì ń bẹ ọ̀rọ̀ rẹ̀ onídìí kọ́ bá bẹ́ ọ̀rọ̀ rẹ̀ onídìí kọ́ sọ òótọ́ ọ̀rọ̀ fún ìyàwó ó wá fẹjọ́ ọkọ rẹ̀ sùn pé látọdún mẹ́fà táwọn ti fẹ́ra àbọ̀dún àtàwọn ti fẹ́ra ọkọ ọ̀hún òkú òní lè fésìmà fésù táwọn bẹ̀rẹ̀ à ah. tó sì dẹ́kun fìlà akíkọ̀ rèé ọkọ yìí ó ń gbìyànjú ọlọ́run tí kára kápẹ́rà rẹ̀ jù bẹ́ẹ̀ lọ obìnrin yà á sì lọ́sẹ̀ àpẹẹrẹ pọ̀ torí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ máa ti gba fúláàtì lójú lóṣù tó ń bọ̀ òun ó sì ní kọ́ọ̀bù lọ́kọ̀ọ́ bá ń bẹ̀rẹ̀ sọ́rọ̀ ó ọ̀ṣẹ̀ lọ́sẹ̀ àwọn gbọ́dọ̀ ara ẹ̀dùnú náà lẹ́dí wà ádùrẹ́ ìlẹ́dí wà kọ́yì ṣé torí ra ajé àbí ọlọ́run bá sọ fún ọgbẹ́ tó bá gbélé fúláàtì nìkan lórí lórí kọ́ àásọ ojú abẹ́ǹkó sàdébí wa musa àdìsàtù wasalam kò tẹ́wọ́ sọ̀rọ̀ ọmọ rẹ̀ àtàrà ìbẹ̀rẹ̀ ìtẹ́wọ́ bẹ̀rẹ̀ yẹn tí ò dá sùn sí lẹ́gbẹ̀ẹ́ tọ́rọ̀ ọmọ bá ti ṣe fún wọn àìmọ̀ iye ọlọ́run àìmọ̀ orí ọlọ́run ọba ló mọ́ mú ẹ̀dá sọ bẹ́ẹ̀ jẹ́mọ́ àwọn ọmọ ṣe pọ̀ ẹlòmíín bẹ ọlọ́run bá fún lọ́mọ tọ́tara àkà kékeré oúnjẹ bẹ́ẹ̀ lè gbogbo oúnjẹ kó oúnjẹ padà sọ́mọ́gé kó oúnjẹ kó oúnjẹ mọ́lọ́ ọmọdé tí wọ́n bẹ́ta tọ́tara àkà kékeré tọ́lọ́ bá fi gbẹ́rẹ́ dẹ́wò yóò ní bọ́ọ̀lù ìgbà mi ìgbẹ́ sùúrù ọlọ́kùnrin níbẹ̀ náà ìyàwó rẹ̀ ṣe nǹkan tí ò tẹ́ lọ́rùn náà ṣe sùúrù padà ó ti ẹ̀dí dẹ́ ó ti ẹ̀wà lápọ̀gẹ́ sí ó fẹ́ pé òun wáyé tí ó fi ìgbà tó níyàwó owó ìgbà tó wà lápà àtẹ̀sẹ̀dúró náà lẹ́yìn owó adínà ìtọ́ máa ń fà téèyàn fi máa ń ṣe bẹ́ẹ̀ náà ní àìní sùúrù àìní tẹ́lọ́rùn tó rẹ yóò ní kún ẹ̀ lójú tí yóò wá máa wá ìrójú báàkì ẹ̀yìn lójú àmìlì musa ní ìhìlìkù misra fa ìnàdàkùn máa sa'altun ọba wọn sàdúrà ọ ní èmi ọkà fún ní mọ́nà ìhìlìkù misra kìí ṣe misra Egypt láyà yìí mi ò fa'ida tún latifa kìí ṣe misra Egypt ẹ bá wọ áyà yìí dáadáa ẹ rí i pé ó wà kùnà wà ó ní tẹ̀wé ìbídú ní sọ̀rọ̀ àbí tẹ̀wé nìyẹn ó jẹ́ àmọ̀ wípé ọgbà lọ́rọ̀ ń bẹ̀ ẹni ẹ wọ inú ìlú ẹni gbogbo ìlú misra wọn pe misra ìlú ní misra balad tó jẹ́ ní sèkú ṣùgbọ́n tẹ̀pá nínú tó ń jẹ́ misra gẹ́gẹ́ abáàdì ìlú wo ló jẹ́ misra. Allah subhanahu wa ta'ala tó bá gbé Misra àti Egypt lọ́gbà rẹ̀ yóò wà bìdún ní tẹ̀wé bìdún ní tẹ̀wé lápòjúwe ìṣúra ti Yunus Allah bá ní wa ọ̀háìlá ila Musa wà fi àrùn tàbáwà lẹ̀kọ́ omi kúmá bìmísọ̀rọ̀ òyòta Allah subhanahu wa ta'ala ẹ̀rí pé níbẹ̀ yẹn tẹ́bá lọ wọ ara ẹ̀ sọ́tù Yunus ọlọ́run ọba adẹ́dà wa òfin tẹ̀lúwìn sórí ẹ̀ sọ́tù Yunus lọ́wọ́ ààrẹ. أوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومهما مصر بيوتا بيوتا وجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر so fáyidà tó láti ìfà lè tọ́lẹ̀ rẹ̀ olùgbé mísúrọ̀ orúkọ ìlú látúnà wà ní kò ní wá níwá ìjọba tẹ̀wé ìdúgbé látà sọ́rọ̀ tó ṣe kíni ló so tó bá ti na wá ní múnà wà ní ẹni ìlú ló lè jẹ́ kẹsí orúkọ ìlú ẹ̀yọ́ ẹ̀dàkùn sí báyìí sọ́kúlẹ̀ so bí miss ẹgbẹ́ sáàtì yóò ṣe ìmí sọ́rọ̀ bí fati rọ bìdúrí tẹ̀lú kẹrí ìṣọ́tò yóò so kò ní tẹ̀lú ìyó balad egypt misra ìlú egypt ọlọ́ọ̀bá sọ bẹ́ẹ̀ ama hona kọ́ra ìlú misra ẹwọ́ inú ìlú ẹni ìlú jẹ́ bá lọ fa máa sáré yóò ní ìdájọ́ lọ sàdúrà tó ẹ bá wọn lóòlù ẹ rí kùkùmbà ẹ rà talẹ̀ ẹ rí àlùbọ́sà ẹ gbogbo tẹ́lẹ̀ fẹ́ ẹ jà ẹ rí ẹ rí i pé àwọn ìmọ̀sá lè sọ̀rọ̀ sọ̀rọ̀ sàrà ó sọ̀rọ̀ yìí tó wọn èyí ó sì ká lọ sàdúrà ibi tí a fẹ́ lò ká ẹ rí ìdá ọ̀rọ̀ ọmọ tó wà ní ojú ojú pa ọba sàkóso yìí tó bá dé ta ó ra ìmọ̀ yóò jẹjẹ ṣùgbọ́n tó rí kéókè òní rí kéókè òní rẹ̀ kọ́kọ́ àǹfààní tó yẹ kó ṣe òní àti bí musa jẹ mẹ́nà ẹwọ́n ní òní káàkiri ẹ rí oúnjẹ òní rẹ̀ láti ọ̀nà bàtọ́ bàbá fẹ́ wá gbé ìdájọ́ ọkọ̀ kalẹ̀ ọlọ́run ní náà. ضربت عليهم الذلة والمسكنة tọ́ àwọn bàbá Israel àti gbogbo ẹgbẹ́ bá níbi wọn tó ń béèrè ìbéèrè àbọ̀ lọ́wọ́ àwọn àmẹ́jọ́ náà ó lè rí bákan náà tó fẹ́ fi àìdá dìrọ dáadáa látara àìní sùúrù àti àìdíkì tẹ́lọ́rùn ọlọ́run ní jésù ẹ̀sìn wọn lọ wọ̀dúnrún ìbẹ̀sẹ̀ àárẹ̀ yìí mọ̀dúnrún lẹ́tù والمسكنة وباءوا بغضب من الله Ọlọ́run ní lórí mẹ́ta àárẹ̀ ìmọ̀lélà pàtọ́lọ̀ sí nílá yìí pàtọ́lọ̀ sí nílá Ọlọ́run ní agbẹ́ẹ̀wù jẹpẹrẹ agbẹ́wọ àwọn bàbá ìsìlámù ẹ jẹ́ kí n fún àpèjúwe mẹ́rin ẹ̀rí ẹlòmíì obìnrin bíi lápẹ̀lú ọkọ rẹ̀ wọ́n fún ní hundred thousand lóṣù lówó oúnjẹ owó àtọwọ́ méjì látòlú rẹ̀ tẹ́ bá mọ social media ẹ bá dáhùn ẹ bá sí nígbà wọn sọ social media pé ẹjẹ àbáyọsọ kí ni wọn ò ṣe ẹtì lulu ìkàmá rẹ ọkọ ọhún wọ́n fún ní hundred thousand lóṣù lẹ́yìn oúnjẹ tó ti rà á lé wọn àtàwọn ọmọ méjì tó kó òun dá ìkọ́fẹ́. okay àtàstàbílẹ̀ lẹ́ni wà á lẹ́ ilẹ̀ ni wà àwọn àwọn náà nínú ẹkọ́nọ́mì nàìjíríà yìí ó yá sí ẹlẹ́mìnì sọ dákò ju fún mi nẹ́mbà ọkùnrin o irú ẹni ìyẹn tó bá wá tí wọ́n ń dàmọ́ náà ẹni pẹ̀lú pẹ̀lú àá irú ìfìyàjẹ oníyẹ wo nìyẹn irú ìfìyàjẹ ni wo nìyẹn àá ah, irú nọ́sẹ̀sì wo nìyẹn ní ìwà òkè náà òṣèkiri tó má ti wá àdváìsì àdváìsì ẹ̀ e. tó wá lọ gbọ́ àdváìsì ọ̀dà tó wá kọ̀ọ̀kan kí ló sọ̀rọ̀ ìjọba lórí bá ti ààrẹ ìdìbò lè là yóò wá di ẹni yẹpẹrẹ ilé wọn kò ní ṣe lọ tó bá kọ́ lọ ní àwọn àbúrò rẹ̀ wọ́n ṣe kí ọmọ rí fi ọmọ rí fi àti ẹwà ọmọ bá yẹn jẹ ẹkọ bá yẹn tó bá yá pé ọ̀dà gbalẹ̀ tó bá dá gbalẹ̀ yóò di pé àwọn yóò mọ̀ fi àbùkù kàn án tó wá rí àwọn ọkùnrin ọgbọ́n àṣọ èmi o èmi ò lò lọ bó bá ti lóúnjẹ gbèmí wa ó sì kó lọ́dọ̀ ẹ̀ tí ń fún ní oúnjẹ àtowó níwọ̀nba tó ní ẹ̀rí pé àdéhùn ti dé pàtó ẹni yóò kọ̀ra dé ní ẹ̀pẹ̀rẹ̀ wàlmọ́sánẹ̀ alfa òsì tó wá ń sá fún yẹn yóò ṣe kí yóò padà bí tiẹ̀ kó kálukú ṣe sùúrù kó kálukú ní faradà lórí àwọn ìtọ́tọ́nà bá ṣe fún wa nínú àǹfààní tá bá ní ní tó bá ń jẹ ju ti ọlọ́run máa wá béèrè àlékún oore ọ̀pọ̀lọ́ tó ti yẹ wá nísìn mẹ́jọ bóyá lè kọ̀ǹpléǹ kọ̀ǹpléǹ kọ̀ǹpléǹ rárá máa dúpẹ́ ìyẹn mo wá béèrè pé ah, ọlọ́run kò tún lè wá kún oore ọlọ́run kò tún lè wá kún oore ọlọ́run ni wọ́n tó rí ma ti ta ó sì bẹ́ẹ̀ náà mọ̀ tẹ̀síta sọ nípa lóṣù sọ̀rọ̀ àbúrò àmúṣọ kí nàrú dáa wọ́n ní àlọ́bí wọ́n lóun náà bẹ̀rẹ̀ ọba fún àwọn bàrí ìsọ̀rọ̀ lórí ìgbà tí wọ́n bèèrè yẹn wà kí ìlà láwù wọ́n wá sọ fún àlọ́bí musa pé sọ̀rọ̀ pé ara o yàbí kúrò nàbí sọ̀rọ̀ fa ìnà láwù ìmà sáà ni sọ pé lẹ́yìn ìgbà yẹn yàjú ìbáṣẹ̀ wọ́pà káfíjẹ́lẹ̀ ààrẹ àníṣe ìfún wọn kí wọ́n wọnú ìfẹ́fẹ́ wọn rí bẹ́ẹ̀ ṣùgbẹ́ èyí tó fẹsẹ̀ pé àdìbò ṣe gídò làǹbẹ̀ sọ̀rọ̀ àtẹ̀sẹ̀dúnlẹ̀ lẹ́lẹ́dẹ̀ wà ádìlẹ̀ ìlẹ́rí wà fàyè ibi tó mi sọ̀rọ̀ ẹ wọnú ìlú ìnàlákùn màsà wọ́n tó rí bàtà alẹ́ ìmọ̀dé ńlá Allah subhanahu wa ta'ala gbé ẹ̀wù alhawan ẹ̀wù yẹpẹrẹ wọn wọn débi wípé wọ́n jẹpẹrẹ wípé wọn lè fèsì ọ̀tá mọ́ torí pé wọ́n ti kàbùkù ọ̀dọ̀ ànábì wọn tí ó bá ń bẹ lọ́wọ́ ọlọ́run ọba náà ó gbójúkò lọ́dọ̀ wọn wal maskana bákan náà òsì ó wà lọ́dọ̀ wọn nǹkan méjì tí èèyàn fi máa ń ṣe agbára ọlọ́run gbà lọ́wọ́ alákọ̀ọ́kọ́ àṣùdá àṣùdá èèyàn fi máa ń ṣe agbára nǹkan méjì alákọ̀ọ́kọ́ ìlàkì kéèyàn ní akí yorùbá sọ pé àyà yorùbá ní àyà níní ó tó oògùn lọ́tọ̀ ẹlòmíràn ṣe wá pẹ́lẹ́ àkókò dùn ó ti gẹ́ ṣùjá ṣùjá làbúdà bẹ̀rẹ̀ ṣùjá ó gbọ́dọ̀ lákì ókè ní sì wọ́n ló ti wá àṣìlá ìdẹ̀kùn dún ó ti dẹ́gẹ́ ìtọ́ fẹ́ sọ rẹ́sì lọ́mà tó ṣùjá gbogbo ẹjẹ́ bá ti ní tó lójó ẹlẹ́gbẹ́ owó àwọn ilẹ̀ yorùbá ní ilé wa kú kò sí kí kò lè ju ilé bàbá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ní nǹkan tó fi lè dolówó ló lo ọ̀dọ̀ àmàbà wọn ní ẹ́ ìdè lọlé o mo ní lọlé o wọlé lẹ́nìkan pa wọn gbọ́dọ̀ ní ìjákè tó wọn bá ní Israel lórí bàtà àárẹ̀ ìbùdó ìlà ìyẹpẹrẹ ń bá wọn ìlà kí wọ́n ṣe kí ni o wọ́n ẹ̀ trọ́sì ara wọn ẹ̀mí wọn ẹ̀ lè trọ́sì nára fáwọn lè kojú ọ̀tà ọ̀tà ọ̀tà lórí àti nígbà wọn fẹ́ dà ìyẹpẹrẹ ti dé wàlmẹ́sìtà náà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ṣùjá alkarọ̀ alkarọ̀ àwọn onímọ̀ ní ṣùjá àtọ́ ẹ̀wọ́ yẹ oníkarọ̀ obìn nafsi onípẹ́kọ́mọ nìyàn ó lè fi ẹ̀mí rẹ̀ ó lè fi gbìyànjú láti lè rí nǹkan tó ń fẹ́ ó fẹ́ mọ̀kí ó tó bá ṣùjá àwọn onímọ̀kí ìyẹn ni pé kárọ̀ obìn nafsi ní ṣùọ̀pẹ́ kó kó lè put selfless effort láti lè wá ìmọ̀ tó ń wá ìfẹ́ Quran fẹ́ máa àríyá ó fẹ́ kọ́ra ìwé ayé àbúdá mẹ́ ṣùgbọ́n so kí lápá ṣùgbọ́n ẹ̀ alkaramu bin nafs ó ní gbé kéèyàn lè mẹ́ẹ̀mí ara èèyàn walladhina jahadu fina so wọ́n gbé àlùmọ̀já adátù fina tọ́lọ̀ máa sọ ẹ̀ ṣùgbọ́n alkaramu bin nafs ó lè fún àwẹ̀lá ń gbà yìí láti bá bí ṣújà ìtọ́ àtúnà kárọ̀m bí nọ́ọ̀sì à ń fi ẹ̀mí ara wa àfi bíbalẹ̀ kúnkú ẹ̀yìn ẹni jẹ́ ọmọ ní mọ́mí bíbalẹ̀ kúnkú kárọ̀m bí nọ́ọ̀sì ìtọ́rẹ pẹ̀lú ẹ̀mí ara ẹni ẹ̀rì pẹ̀lú tó bá wù pé màá gbà màá gbà bó ṣe wà tó bá dé ah ìrìnjà wọ̀nyí mo lè kó òní rí gbà kí ló fà á torí o ti lùsì nínú kí ni o nínú ẹ̀mí rẹ̀ so nǹkan tó yẹn ní mẹ́rin jẹjẹrẹ ayé oníkẹ́yìn ọkọ̀ trust ẹ̀ ní ara ẹ̀ máa há kúrò àárín mo lè há dáàbò máa dúró kì í ẹlẹ́mí ń bẹ yóò òun lè dúró ẹ pápákàsí méjì mẹ́ta òun lè dúró òun lè sùn ìrọ́ ni òun lè sùn ìwọ ní ṣùdá àtọ́ bá ti bí ìjà kí ó dúró yẹ kò ní sẹ́yìn ní dẹ́ẹ̀fì mọ̀rẹ́ ẹlẹ́mí òun tó ń bá wọ̀ jáàbù kó ló ń ṣe bẹ́ẹ̀ ó sì ẹrú ẹni bẹ́ẹ̀ sì padà wọ̀ já ó kúrò ní kọ́ọ̀bù torí pé ìjẹ́ akí bá ti dọ́dún èèyàn ìtẹ̀yẹ̀ fẹ́ ṣe yẹn èyí ó lè ja ẹ̀mí ẹ̀ lógún ìdàrọ́kì mọ̀sọ̀tì kí ọwọ́ yẹn lè bá tẹ ìbéyàn wáyé kí la pẹ́ẹ́lẹ́ kejì ní bẹ́tẹ̀ ìlú mẹ́sàn sí orí alkarọ̀ òun náà jùúdù bìlmà jùúdù bìlmà ó wà máa náwó sí i nítorí bìlíìbù kọ́sìtò bìlíìbù nínú ẹ̀yẹ ó máa náwó sí ẹni tí méjì bá ti wá bọ́ fún kò lè ṣàṣeyọrí mọ́ ẹni tó ti jẹ́ pé ó ti sọnù nínú ẹ̀mí ẹ̀ ó ti lose pẹ̀lẹ́mì kò tún wá lè ná láti lè bá àchíf nǹkan tó fẹ́ kò sí bó ṣe fẹ́ rí àṣẹ méjèèjì wọn gbà láwọn ìyàwó àmàlẹ́ sàáyé lórí bá ti àléyìn nílá wà ní mẹ́sìkà ọlọ́run yọ àṣùdá ìdí àkínú ọkàn tí ẹ fi mọ́ sọ pé ẹ̀jẹ̀ àná tó ṣẹlẹ̀ ọlọ́run yọkù lára wọn ọ̀dọ̀ ní ẹpẹrẹ wọn mọ́sànà ọlọ́run bá tún dẹ òṣìṣì wọn látara ìnítẹ̀lọ́rùn ẹ lọ kíyèsí gbogbo ẹ tí ò bá ti lọ́rùn pátápátá ẹ lọ wò wọ́n dáadáa òṣì ló máa ń padà gbẹ̀yà yìí ẹ lè bá ẹgbẹ́ ẹgbẹ́ kan but ah complain yìí náà ní complain complain complain ẹ lọ gbọ́sẹ̀ ní ayáwó. pé dúpẹ́ wọn ò mọ orí ọlọ́run ọba kòtókòtó ẹlọ́wọ̀ ó lè lówó tó pọ̀ ṣùgbẹ́ ẹ̀rì fákúrù Yahudi àmàlẹ́ Israel wọ́n ní owó púpọ̀ ṣùgbẹ́ òṣì ń bẹ nínú ọkàn wọn òṣì ọkàn ló sì ga jù yorùbá mi ẹ̀yẹ́ lè lówó lọ́wọ́ ẹ̀ ok nínú bá ṣe wà nínú ìsìn sí kí ló fà ó ní òsì nínú ọkàn rẹ̀ yóò lọ yóò wá tó òró pa nínú wọn kò tí yóò ṣubú ó yọ fóònù ẹ lọ jọba àtẹsítọ̀sílẹ̀ rẹ̀ lẹ́jẹ̀ wọn àdúgbẹ́ tó kí ẹwà ọgbà kí lè wá wà lọ bẹ̀ sílẹ̀ ilẹ̀ ten thousand ah olùmọ̀ àdìgbà náà ni ah, bẹ́ẹ̀ ni wọ́n sì padà yọ fóònù òun lọ in tó sọ ìyẹn débẹ̀ ó ní àìní tẹ̀lọ́rùn ìgbà fọ́nù ọba so irú ẹniyẹn yóò ní òsì inú ọkàn ń bẹ fáwọn ìyàwó ní àmàlẹ́ ìsàlẹ̀ ọlọ́ni wọ̀dúrí bàtà àrẹ ìmùdílá wà ní mẹ́sìtàdà ọlọ́wọ́ bá gbé ẹ̀wù yẹpẹrẹ wọ̀ wọ́n àtẹ̀wú kí ẹ́ òsì wọn ní akí ọkàn mọ́ wọn ní ọrọ̀ ọ̀nà ọkàn mọ́ wà bá mú gbọdọ̀ bẹ̀rẹ̀ nílẹ̀ pọ̀ ọlọ́láwọ̀ yahudi àwọn bàtà ìsàlẹ̀ wọ́n bá tí wọ́n ìṣesí wọn tí wọ́n ṣe yẹn ní tí wọ́n ṣe yẹn wọ́n fi ra ìbínú ọlọ́run ọ̀la yìí ẹ wo adúlù tó dábàá bá ṣe fún ọ àzẹ́lá àlejò mọ́nà wà sálọ ó fún wọn ní mọ́nà òfin sálọ ó tún fún wọn lómi tí wọ́n mu bọ́tù tó ń ti bẹ́ẹ̀ ibi ìbínú ọlọ́run lọ́rọ̀ wọn padà parí sí i. gbogbo ìlera tọ́lọ̀ bá ṣe fún wa ẹ má jẹ́ ká sí lò káwọn bá rí bí ọ̀rọ̀ ọlọ́pàá sọ wọn lọ́dọ̀ ara ó sàánú rẹ níbi tó ń gbé wọn kò sí lẹ́lẹ̀ níbẹ̀ wọ́n máa tẹ̀jẹ̀lẹ́tọ̀ ní ìmọ̀lẹ̀ pé wọ́n tẹ̀jẹ̀lẹ́tọ̀ ibi tó ń gbé wà láì lọ́la àbí wọ́n lo sólà wà láì lọ́la kéèyàn máa yẹ̀ bá ah, ṣé báwa náà wá sí náà ṣe bá sọ àbí òun lórí kan omi wà mẹ́ ṣe bá sọ lọ́nà pé táwọn náà bá lómi ṣe bá sọ náà ló bá fi àgbè lé gbogbo ìgbà tó yọba ti mọ̀ lórí bàtà àlóyún ńlá wàlùmọ́sìkàdá wà bá òun èyí ó di ẹni yẹpẹrẹ ó sì yóò náà lójú ẹni yẹ yóò tún wá rí ìbínú ọlọ́pọ̀lọpọ̀ ṣọ́wọ́n mẹ́rin náà. láàrín ká ní á أنهم كانوا يكفرون بآيات الله ويقولون èyí wà lè bèrè bí ó ṣe wá lè tó báyìí ọlọ́run ṣe wá gbé dàgbà tó lè lórí àwọn bàbá ìsọ̀rọ̀yìn báyìí ọlọ́run ní ẹ̀ẹ̀mọ àwọn bàbá ìsọ̀rọ̀yìn dáadáa tá sí pé ayẹpẹrẹ wọn afòsí ajẹkọsí wà nínú ọgbẹ wọn ó hàn lójú wọn àtúwà bínú sí wọn ṣùgbọ́n àtúwà ẹ̀ gbọ́dọ̀ máa lọ bínú ọlọ́dáàlì a ṣe báyẹn fún wa torí gíní bí annáwó káàlù yẹ̀kùrú rẹ̀ ààrẹ a ṣe báyẹn fún torí pé àwọn yẹ̀wú títẹ̀ ń wòye a máa ní sọ ìlú yìí wọ́n máa ṣe kí ni wọ́n máa ṣe kèfè sí ọ̀rọ̀ wọn dáàlì bí annáwó káàlù yẹ̀kùrú rẹ̀ bí àyà wọ́n máa ń ṣe àìgbàgbọ́ sí ọ̀rọ̀ lọ ó dé ní nígbà tí wọ́n tún máa ń ṣe fẹ́ wọ́n mọ́ yàyàkuyà ní ọlọ́run bá fi wá bínú sí wọn tó lẹ́wọ̀ yẹn wọ́n máa ń ṣe kèfèrí sí ọ̀rọ̀ ọlọ́run ọba táwọn ànábì ọlọ́run ọba tó bá mọ́ wa bá kí wá sí ìyọ̀ nìkan ọlọ́ni wọ̀yàkùtùlúúnà ànàbì yìí ìbára ọlọ́run àwọn bàbá ìṣòro ìdáwó yìí bí kí ọlọ́run bá ṣe pàtó lórí wọn yìí tàbàtà wọn bínú sí wọn nígbà ìgbẹ̀yìn ọlọ́run ni wọ́n tún máa ń pa àwọn ànábì ọlọ́run ọba wọ́n yà kòtò lóúnẹ́ ànábì yìí wọ́n máa ń pa àwọn ànábì bìgọ́rì láì ṣe pé àwọn ànábì yẹn lẹ́tọ̀ọ́ pípa ó bí kò sí ànábì kẹta lẹ́tọ̀ọ́ kẹpa tó bá àwọn ànábì ọlọ́run ò ní ṣe nǹkan tí yóò ṣe kí ni o ló pa wọn kí المفارق للجماعة تارك لدينه المفارق للجماعة kò sí ànábì kan tí ó ṣe kankan mẹ́ta kò sí ànábì tí ó sọ fún òsè stamp kò sí ànábì tí ó so yìí jàmá so bìgbà ìlà hàp gbogbo pẹ́ ẹ̀pà ànábì ọlọ́run yàtọ̀ tó nàbí yí àwọn màmí Israel wọ́n máa pa àwọn ànábì ọlọ́run láì ṣe pé àwọn ànábì ọlọ́run bí sáàbùrù bẹ̀ àwọn onímọ̀ tafsir rọ̀ nínú lọ wọ́n ní àwọn bàbá Ísírẹ́lì wọ́n pa àwọn ànábì ọlọ́run ọlọ́run bá sọ wáyé kò tù lúúlẹ̀ nínú fíìlù wọn yẹn fíìlù mọ̀dá yóò fi dù àtàkàrò ó túmọ̀ pé wọ́n máa ń ṣe continuously ìṣesí wọn àwọn ẹ̀mí sọ̀rọ̀ kí náà máa ṣe wọ́n máa ń pa àwọn ànábì ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ọ̀sọ́ iye ànábì tí wọ́n pa fún wa ṣùgbọ́n àwọn àfáàrù kan bẹ tó jẹ́ pé àwọn mí sọ pé sáwùtì wọ́n pa amúlójú bẹ́ẹ̀ lọ sí àwọn àfáà mi ọlọ́run bò sọ iye ádàdì àwọn ànábì ọ̀rọ̀ tí wọ́n pa àwọn ìwàyáàtì yẹn àwọn ìṣẹ̀lẹ̀ yá ti àádọ́ lórí wípé wọ̀nyá tó lú náà àdàdì yìí ọlọ́run ni wọ́n pa àwọn àmọ́bẹ̀ lọ tó sọ kí ni o bákan náà ṣùgbọ́n nínú èédá àmà tó dá wa lójú pé á àmà ló ìṣẹ̀lẹ̀ ni wọ́n pa ilé ìgbàdí Zakaria ni nípa bíbí àlọ́bí yáyá ìbẹ̀rẹ̀ torí pé bàbá rẹ̀ Zakaria alayhi wassalatu wassalam ó ti darúgbó ó tó rí àlọ́bí yáyá bábẹ̀rẹ̀ ìyá àlọ́bí wa yáyá òun náà ti darúgbó ó tó rí pọ́lọ̀ wá fún ní ojú àlọ́bí wa yá gbólé mẹ́lọ́kọ̀ọ́ àrùn káfàáyà àyìn sọ díkùrù rahmati abidawo zakari ọlọ́run wá sọ nígbà tó gbọ́nà bá fún wọn ní ọmọ bí ọlọ́run ọba nínú ẹ̀mọ̀ tó gbọ́nà nípa níbi yàrá ní pé fúnra ara ọlọ́run ọba sàmáhùn lọ́wọ́ subhanahu wa ta'ala bi nafsi ọlọ́run ọba ló sọ àdébì yàrá ló kọ fúnra rẹ̀ kò sì sẹ́nì kankan tó ṣáájú àdébì yàrá jẹ́ orú ẹ̀mìnẹ̀jà láwọn ọmọ ẹ̀kọ́bílẹ̀ kò sí ẹnì kankan tó ti ẹkọ jẹ́ orúkọ ẹ̀rẹ́ àgbẹ̀rẹ̀ gbogbo. ìsìnkú yáyà ọlọ́run bá fúra rẹ̀ inú sọ ànábì yáyà ni ó kọ. kò sí ẹnì kankan tó ti kọ́kọ́ jẹ́rú ọkọ̀ yẹn rí ọlọ́run kò sí fúnra lọ sọ lọkọ nínú àwọn ọsọ ìṣù ànábì wa yàtọ̀ Mùsọ́dé kan náà bá sọ fún Zakariya yìí pé a ti fún wa, Zakariya ní ọmọ ẹ̀kẹ́ Yahya. Ó jẹ́ sẹ́yìn ìdàdì, ọlọ́run bá ṣe ní aṣáájú wàhásúrọ̀ àwọn ọmọ ìtàkùn àgbẹ̀ wàhásúrọ̀ ẹni tí ò ní ní bùkátà sóbì oníṣẹ́gẹ́ náà náà kúrò dàní wà nàbí yàgbà sọ̀rọ̀ ọlọ́run bá ṣe ṣe ní àgbẹ̀bí so àwọn kan rí ìròyìn àrẹ́bí yára ní sọ́kọ̀ sọ́ra nínú ọ̀sán ìsàtẹ́bí yáyà lè sọ́gbọ̀ sàlámù oná ní wípé wàsàlámù aláyé sàlámù aláyé múrí wọ̀yáwó wọ̀yáwó bó ti làpọ̀ ànábí wa ìsà alẹ́sọ̀rọ̀ sàlámù ibi àwọn súnmọ́ àrùn yẹn náà arákùnrin gbẹ̀ síbẹ̀ sọ́tí mọ́rí àwọn ọmọ ìgbà tán ànábí yáyà yìí wọ́n làmọ́dé ẹ̀gbọ́n sí ibi ìdíyẹ ó sì jẹ́ ànábí zakariya yahya isa alayhimusalaatu wasalaam gbogbo wọn yẹn ọjọ bára wọn ọjọ lọ hmm? yahya àti isa ẹgbẹ́ àtàbúrò ló bí wọn alóbi àlóbi isa mariam so ó tù Maria, ó ní ìyá ẹni yahya tó yẹ àti sàlàyé díẹ̀ nípa wọn nínú àwọn olóṣù bí wọn kí a fẹ́ lọ ní wípé anábì Yahya yìí àwọn bàánú ìsọ̀ yìí ni wọ́n wá pa gbogbo yẹn wọ́n yà kùrù ní nàbì yìí àwọn afọ́ àmì kí ló tó pa àwọn àlùbọ́n lè kẹsí ìrànwọ́ ọlọ́ta ara wọ́n mú àwọn olùwà yá jọ ní sinisi wá lọ́tọ́ afọ́ àmì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nínú ìsọ̀ ìyá àti ṣùgbọ́n ta ni mú nìyí pé wọ́n pa ànábì Yahya kò wá sí àdíjẹ ọ̀kan tó sọ̀rọ̀ hàn wípé wọ́n pa ànábì Yahya aṣọ fún wọn pa bọ́lá sọlámà àṣì nínú kùrán gbọ́sẹ̀ kí ni o pé wọ́n pa Yahya yàrá sọ̀rọ̀ àtà bọ́lá sọlámà àwọn mọ̀rọ̀ nínú ọmọ lọ́wọ́ tààrà wọ́n ní eléyìí kàlìjìmá ó dà gẹ́lẹ́ bí àfẹnukù àwọn àfa àtàtàyà àwọn sálàmù sọ̀rẹ̀ ni wọ́n ti máa ń sọ wípé wọ́n pa ànábì Yahya ó túnmọ̀ sí pé kò sí èméjì á sọ pé eléyìí o sábàtà bìtàláàkì láàbì hadith marfu sábàtà bìtàláàkì láàbì hadith marfu láwọn táwọn onímọ̀ máa ń lò fún irú ìṣẹ̀lẹ̀ báyẹn wọ́n ní ìṣẹ̀lẹ̀ yẹn o ṣùgbọ́n tùwú bìtàláàkì ṣíṣí fẹsẹ̀ múlẹ̀ rẹ̀ Ọ látara wípé à ń gbà ara wa àwọn tó ti láwọn tó wọn tó fi lórí tiwa láàbí mọ̀fọ́. ó sọ àwọn ìmọ̀ fún wa nípa níbi àyà àsìkò tó lọ. Ìfẹ́ níbi níbi ni wípé nínú tí wọ́n pa kí ló fún níwájú ọba àjẹ̀dẹ̀ méjì mẹ́tàlá mọ́ ó wà nínú àwọn tó jẹ́ ó wà lọ bí i àrẹ́bíyá lẹ́rẹ̀ nípa fàtúwá ẹbí àbá àrẹ́bí ọlọ́run ẹ̀kọ́ lọ́sọ̀tún mùsọ́bìdì kan àdébí yà á sì lè ọlọ́dọ̀dọ̀ ni wọ́n sọ pé ara ò haramu ni ò ẹ̀ lè fẹ́ra yín wọ́n ní obìnrin tí ọba fẹ́ fẹ́ yẹ ló wà wò pé àá ìwọ ló ṣe fatuwa tọ́pọ̀ ṣe kí ni ní fẹ́ obìnrin ló sọkùn fún abáṣe pàdé bíyà agbákasọ̀dá obìnrin gẹ́lẹ́ bí dání Yusuf pọ̀ ìwọ́n sọ pé ànábì yákìrá kí ló máa pẹ̀lẹ́ kan asúrọ̀ orí tó bèèrè nílé mọ̀tà ànábì yáyá ànábì yáyá sọ̀rọ̀ òbí nínú ìsìnkú ayé alẹ́ ìṣọ́nà so wọ́n níyẹn ló fà á lóbìnrin yẹn fi lọ wọ́ọ̀kì lọ́dọ̀ ọba wípé kóhun ó ṣe kí ni o kẹjẹ kóhun àwọn ọ̀rọ̀ yìí àwọn àfàdìwáyà ti àwọn onímọ̀ sọ wípé kò sí kankan tọ́kàn balẹ̀ sí lórí ẹ̀ ṣùgbọ́n dákàmọ̀ ní wípé wọ́n pa àwọn olóṣì pa àwọn bàbá olóṣì pa ní tá a sì mọ̀ ní pé ó sùn òdodo ọ̀rọ̀ wájú ọba bẹ́ẹ̀ mi tẹ̀sọ́ yìí pé pẹ̀lú àyàtọ̀ ifá Zakaria yìí pé Zakaria bóun ló ṣe rẹ̀ wọ́n sọ obìnrin báyìí báyìí lórí wọn pàkúrà wọ́n gbé orí rẹ̀ wá báyìí ṣùgbọ́n ní wáyà kò sí kéde o. nínú àwọn àrẹ́bí táwọn ẹ̀jú máa ń dá ọkọ wọn pa òun ni nàbí yìí Zakariya rẹ bàbá àrẹ́bí ayé ṣùgbọ́n èyí tẹ́nu pọ̀ lórí ta ni dáhà ìlú Zakariya tọ́lá bẹ́ẹ̀ àrẹ́bí wo ni wọ́n pa bí ìjìmá wàtàláàkì mẹ́tì àrẹ́bí ayé rẹ àsàpé kò sí àdífì marfu tó wà sọ̀rí ṣùgbọ́n tó bú tún bìbẹ́dẹ́ bí tàlàáfí láàbí àdífì marfu ilé nípa anábíwa Yahya alayhi salatu wassalam kíkà mú àdífì ẹ̀rọ wọ́n ní anábí sallallahu alaihi wasallam ìwọ́n rẹ̀ ilà àkọ̀dé ọ̀pọ̀ àwọn hàmà bí ọ̀dí àti kò sí ẹni kẹ́kẹ́ nínú àwọn mànábì adama àbúkọ́jà kò ti àṣìṣe tàbí kọjá pé yóò tiẹ̀ ti ro irú inú àṣìṣe rí ilà àyàyà àfi yáyà rẹ̀ alayhi salatu wassalam yáyà bí mọ́lá nínú wa àlàmì láyà kò lẹ́tọ̀ọ́ kẹ́nìkan kó sọ lẹ́nu ẹ̀ pé ó ń dá àjọ àdábì yáyá rẹ̀ là ó sì wá sọ bẹ́ẹ̀ tó rà dúró rèé tí Allah subhanahu wa ta'ala tí ọlọ́run bá fi rèé àrùn bíi wa Yahya alayhi salatu wa salam almuhim òun ni pé àwọn bàbá Israel wọ́n ṣe kí ni wọ́n máa ń pa àwọn ànábì ọlọ́run nínú àlùjẹ́ndà àwọn wo ni wọ́n jẹ́ aṣáájú fáwọn ọmọ kéékèèké òun bí ní o Hassan wa Hussein Hassan Hussein Ànábì sallallahu alaihi wasallam ní Al-Hassan wa Hussein sayyida shababi al-jannah fún àwọn ọ̀dọ́ al-jannah Hassan àti Hussein àwọn ni aṣáájú wọn ṣùgbọ́n àwọn tó tó wà níwájú wọn náà ni Yahya ibn Zakariya tó gba ọkọ̀ ẹja mọ̀ wípé àdúgbò yáyá àmọ́bí pàtàkì inú ẹ̀sìn Islam ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ àwọn bàbá ń sọ yìí ọ̀pọ̀ àwọn dájú ọlọ́run dájú kàbí àdínàkùn káàrin rẹ̀ fún ọ̀bẹ̀ àyà ti lá ẹkùn sáwọn yẹn àwọn bàbá ń sọ yìí tó dúpẹ́ wọn máa àti pé wọn àwọn àmọ́dọ̀ náà láì rí ìdí dáálì kàbí màá wà kánú yàtàrò ọlọ́ni asebẹ̀ fọ́lọ̀ látara wípé díẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n sẹ̀ ẹ̀ àbí musa bá a bẹ̀lọ́ ó fún alómi ọkọlù bá a bẹ̀lọ́ kí irúgbìn oríṣiríṣi ó wọ jáde ẹ̀sẹ̀ yẹn ló kún wọn tọ́kẹ̀ wọn fi le láti bọ́ sípò kúfúrú ẹgbẹ́ mi ṣàlàyé wọn gbàtí ẹgbẹ́ mọ́lá ti bọ́ sípò kúfúrú àti pààrọ̀ oníṣẹ́ kí ni o onítọ́ lójúmọ́ ṣe é gé dàrí ẹ̀ gbogbo ẹ má ti dẹ́sẹ̀ ẹ wò sí ẹ̀rẹ̀ sí ẹ̀rẹ̀ lọ́wọ́ fún wọn náà sí ẹ máa kí ẹsẹ̀ nìyẹn tí ò bá sọ́ra yóò bá dépò kú fún ipò kèfèrí tó bá ti wá dé ipò kèfèrí yóò graduate tó bá ti wá dépò kèfèrí ẹ kí ẹsára yóò pààyàn pààyàn lójúlójú so tó sẹ̀sá àwọn ọdún sọ̀rọ̀ yìí nìyẹn dárí kàbí máa á sọ wàkẹ́nu yàtàdú ìṣesí wọn pé ẹsẹ̀ ni wọ́n máa ń ṣe wọ́n sì máa kọjá ẹnu àlá ọlọ́run ọba ọlọ́run ọba fi gbé ní sọ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìmọ̀ bèèrè ìbéèrè ìmọ̀ tọrọ tí ò ní túmọ̀ ìmọ̀ sáà ìmúre sọ́lọ̀ ọba wọ́n bọ́ sí ipò ìṣèkèfèrí láti ibi ìṣèkèfèrí kọ́ wọ́n bọ́ sí ibi ìgbàpá wọn wá pààyàn lásán kí làwọn bá pa àwọn ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run ilé ìlú nǹkan tí Allah subhanahu wa ta'ala mú jáde fún wa nígbà ẹ̀ tó máa lọ àdìmú jáde lọ àyà wípé àwọn bàbá ìsọ̀rọ̀ yìí wọ́n jẹ́ aláìlú tẹ̀lọ́rùn ìwọ náà wúra rẹ wò tó orí tọ́lọ̀ ọmọ bá ṣe fọ lọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n gọ̀ àwọn Yahudi àwọn ìbàdàn sọ̀rọ̀ yìí wọ́n gọ̀ láti rẹ̀ sọ́wọ́n bíi musa pé bá wa sọ bẹ́ ọlọ́run bá rẹ̀ sẹ́yìn ní ọlọ́run bá mi àbẹ̀lú jáde rẹ̀ bákan náà mọ̀tẹ̀sítáwọn àgbẹ̀rẹ̀ ààlà gbogbo ẹgbẹ́ bá ti rí tí ń gbọ́lá fún nǹkan yẹpẹrẹ lórí nǹkan tó dáa ẹ ti mọ̀ pé fàfin iṣẹ́ náà ọmọ ẹ̀yà àwọn Yahudi ẹ̀jẹ̀ pé yóò gbọ́lá fún àràmù lórí àláàjì ẹnì pẹ̀lú ọmọ ìyá èyí pé à ó ti wà ní ìlú nípa ajá kẹkẹ o aráàmù kan kò tẹwọ ó láti lówó ẹ má sì rí láwọn ẹ sá fún wọn wọn ó padà pa ẹ kódà wọn ó sì kọfẹ ẹ wo àwùjọ wa ẹ wo iṣẹ́ aráàmù tó ti gbajúmọ̀ láwùjọ wa nínú wọn àwọn tó pààyàn wà bẹ́ẹ̀ nínú wọn àwọn tó ṣe kúfù wà bẹ́ẹ̀ kò sí kan tó fà wọn lé nǹkan kékeré wọn jẹ bákan náà nínú bàtà fún àyà yìí olùgbé aláàlú gbogbo táwọn àwọn sọ ìdákọ bí àyà yìí kí ẹ̀dá kọ ní bákùlẹ̀ ha pàkìtàrí ha wà fún mi ha wà ádá sí ha gbogbo kẹwàá àrùn yẹ àdáhùn bó tilẹ̀ jẹ́ pé bó ṣe jẹ́ aláàlú tó yẹ ìwọ lè mọ́ láìkẹ́ àdúgbò wa sallallahu alaihi wasallam ẹ̀rí wa lórí wípé àkọ́kọ́ lọ́sẹ̀ gbọ́dọ̀ ṣẹ̀rí ànábì Mùsá ni but nínú ṣẹ̀rí àti wa náà kò sí ìkẹ́ tó sọ di ram ṣùgbọ́n èyàn lè mọ́ta ìkẹ́ naturally so àbíbí sallallahu alaihi wasallam wọ́n ní àwọn èèyàn kan wọ́n jẹ bùkúùl dáàbò tó kò fúnlẹ̀ gan bùkúùl àbíbí sallallahu alaihi wasallam àbíbí wa jẹ́ bàtà àwọn sọ́ọ́bà wá rí bá tàbí sọ́ọ́bà àmúsá òun jẹ pẹ́ wọ́n rú pé àbíbí ò jẹ́ máa ni ònájí máa ń la àtù èmi máa ń bá ẹgbẹ́ yóò bá sọ̀rọ̀ èmi máa bá sọ̀rọ̀ èmi yàtọ̀ sẹ́yìn fàánàbí ní ó lẹ́tọ̀ọ́ ẹ̀jẹ̀ nínú òwúrẹ́ ìsàlẹ̀ ìtàkùn ìmọ̀ àkàtàlọ́ kìí ṣe pé so èyí ni mọ́ láìpẹ́ oúnjẹ kan kò mí kò jẹ́ aráàmù fún àwọn míì bóyá èmi kìí jẹ́ wà ìdá ìkẹ́ kò mí gbé ẹ̀sọ́ di aráàmù ọ̀sọ̀ fún ọ̀gá ìwọ jẹ́ tí ẹ̀ èsì aráàmù àwọn ilé ìdáwọn ẹ̀kọ́ nínú díẹ̀ alẹ́ pàyọ́ níbi ayà yìí abẹ́lẹ́ ọmọ subhanahu wa ta'ala inshallah rahman mọ́ni lọ́la afẹ́fẹ́ díẹ̀ díẹ̀ sí kátó bọ́ síbi ayà eléyìí tí ó kí ọlọ́run subhanahu wa ta'ala ó fún wa ní àgbọ́yé ìtumọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí túmọ̀ àyà ọlọ́run bá ní ọ̀rọ̀ kó tóbi àmúṣà ọ̀tẹ́ sọ pé àmúṣà pé àmúbi musa lànà sírọ alàtọ̀ àmúwáhì pé àmì sí sùúrù lórí oúnjẹ ìrànlọ́ fọ́dùkú lọ́dọ̀ rọ́pà máa pẹ́ ọlọ́run ọba rẹ̀ yóò mẹ́tìlẹ́gẹ́ yóò sọ lórí ọtọ́ ìdáhùn ó mú jáde fún wa àwọn ọ̀pọ̀ tí mo jáde láti lọ́rọ̀ ní kìtà ríra níbi àwọn nígbà pẹ̀lẹ́ ha níbi àwọn ewé onírànà tí mo jáde mẹ́ ọ̀kìtà ìhà àbí àwọn tá a fi jọ kùkúmbà tí mo jáde mẹ́ wà fún mi ha àbí àwọn tá a fi jọ bíi garlic wà á bẹ̀ sí ha àti tá bí ẹ̀wà pupa wà á àti àwọn àlùbọ́sà tí mo jáde mẹ́ kọ́lá tẹ̀sítọ́jú lẹ́nu àbúdá nílẹ̀ ìwà kẹ́yìn ṣé ẹ máa fi ìtọ́ yẹpẹrẹ ẹ fi máa dírọ̀ ìtọ́ dá ọlọ́wà ti fún yín ní ìbètò omi sọ̀rọ̀ fàyín dára kò mọ̀ sáàtù ẹ má ti ẹ̀fẹ́ jẹ onírànà lóúnjẹ ẹ gbanú lọ ẹ rí onírànà rẹ pẹtẹ ní jẹbẹ ọdún ní bàtà àlẹ ìwé nílà tó wà ní pẹsikànà tó wà bá òdo gbọdọ gbọdọ lọ ẹlọ́dún náà kan tí wọ́n sè yìí tí wọ́n ẹlọ́rin ẹlọ́dún bá ní àwọn náà agbé ẹ̀wù yẹpẹrẹ wọ̀ wọ́n àti ẹ̀wù òsì àwa bí lórí àbúyọsí dáàrí kàbí ẹ̀dẹ̀hó káàrù ìyẹ̀kúrú rẹ̀ ààrẹ àtúlá nítorí àwọn fi dásítà ní wípé ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yẹn ó gbé wọn dépò kẹfẹ́ yìí wọ̀nyẹ̀kúrú rẹ̀ tẹ̀lé yìí lẹ́gbẹ̀ẹ́ máa wọ́n sì tún torí wọ́n máa pa àwọn àdébí ọlọ́run láì lẹ́kọ̀ọ́ dáàrí kàbí màásọ́ àkáàrù ìyẹ̀kúrú ọlọ́run kan tó gigule de kurukoja edo ala ala ala abdi ala ala subhanahu wa ta'ala ufwana abdi moror ada ala ala allahumma salli ala abdi wa rasulih ala abdi wa muhammad allahumma khumit wa wajah ala ala ala ala اللهم إذا رزقت الهدى والتقى والنفاق والغنى اللهم علمنا ما ينفقنا وانفعنا بما لم ندر وارزقنا علما نافعا اللهم ربنا اغفر والإخوان الذين سبقونا بالإيمان وقد في قلوبنا إلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين Ainda o som. Tá. O babês. Não. Tá. Pô, me que melhorar.